ejì ògbè ní gbére kó gbére pàdé gbogbo wa bẹ́ẹ̀ ni agbére ní gbére pàdé olókun kó gbére pàdé wa lọ́rọ̀ ọjọ́ tèmi o aluko tí gbére pàdé olóṣù kó gbére pàdé èmi àti yín onílẹ̀ tí gbére pàdé olúwo kó gbére pàdé èmi àti yín láàárọ̀ ọjọ́ tèmi ẹ mọ́ jíire lóko ilé àfẹ́ ibùdó ó jíire nísàrẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bí òjíire agungun lẹ́ẹ̀mọ́ fábí àfẹ́ ibùdó jíire bí òjíire àbùṣebùṣe ojúmọ́ rẹ ní mẹ́mọ́ ojúmọ́ rẹ ní máfè ojúmọ́ rẹ ní mẹ́làmọ̀sàkì àràbà ọmọ irin fọgùn lálọ́ ojúmọ́ rẹ orogún ògbó wa lónìí o lágbára àtàṣe lédìmọ̀ rẹ ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ ire owó kó mọ wá wá ire owó ire ọmọ ire àìkú baálé ọ̀rọ̀ ìtún báyìí lóníkà máa tún wá ṣe ìfà lóníkà máa fà wá máa tó yí ọjọba yọ yìí kan rí bóòrùn bá yan akátàrí ẹ mú kí ìmú ṣe ìṣe mọ́là àfẹ́kábàá ìlà ayé fẹ́ náà o ẹ̀yìn kó ṣe kó ṣe báyìí ní tìlákọ̀ṣẹ́ o tó àbálá èṣù torí pé bọ́mọdé bá mọṣẹ lọ àní oṣẹ o bàgbà mọṣẹ lọ́wọ́ àní oṣẹ àwíyáre kan ìwé tiẹ̀ kó mọṣẹ Muhammad Jamiu Adédire adéyẹ ló kọ tèmi Ọ̀túnba ambassadọ Adédire adéyẹ yẹrọ kí ọlọfà àmọjọ Ọlálọmí ọmọ abisojú ọkọ ìjà káàdì fákàfìtì báyìí ó ń lòrò ọfà ìjà kan ìjà ìkàntàjàlẹ Ọlálọmí òṣèlú ọlá oṣojú kòrónà kò ìbáṣọjọ ọlọfà ìbálà wọn. ẹ káàbọ̀ sórí ètò àtàtà níkànnì àtàtà níbi tí àwọn ọmọ àtàtà tí wọ́n fi ọgbọ́n àtòyé àtàtà gbé ètò àtàtà jáde níkànnì àtàtà èyí ń fi etí àtàtà ọgbọ́n àtàtà àti òye àtàtà ẹ fi ń gbọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun lágbára ọlọ́run ọba àjọṣewọ̀ ní bàjẹ́ o ọmọ onílù ọdẹ òmùlò tó ń kíyẹn káàbọ̀ sórí ètò ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ló ń wà lóòrọ̀ ọjọ́ tòní ọwọ́ kan ò ṣeé pàtẹ́wọ́ etí kan ò yẹrí bẹ́ẹ̀ lójú kan ò ṣeé rìnà kó wòrán kéré ẹ wò mí àti olùkọ́ mi ẹ bá ń gbọ́ ọ̀dẹ́gbọ̀n ẹ̀yin ara lé ẹ kú ojúmọ́ ire ẹ ojúmọ́ aláyọ̀ ọ̀rọ̀ mo fẹ́ kí ẹ mo kọ́kọ́ wo ni fẹ́ sọwọ́ ọ̀fá hmm. sọwọ́ Ọ̀rúnmìlà làárọ̀ yìí bá mi gbé tọ̀ dé láti wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n láàárọ̀ yìí ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ire ló mú wa ọba ọba lọ nígbà tá ó tún wá ní pé ká tún padà wá sórí ètò lọ́jọ́ tòní ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ire ni lórí ètò pàtàkì gẹ́gẹ́ bí adéoyè ti sọ ètò àtàtà lórísun móhùnmáwòrán àtàtà pẹ̀lú àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ àtàtà láti ọ̀dẹ ẹgbọ̀n ṣùgbọ́n yẹ kó máa jẹ́ ẹgbọ̀n ọ̀dẹ torí gbọ̀ngàn ni ẹgbọ̀n ọ̀dẹ òmu ẹ jẹ́ ká pé ọ̀dẹ ẹgbọ̀n ọlálẹ́kan ọmọ yáwálé lórúkọ tèmi gbọ̀ngàn olúfì àròkọ tìjà mo tún ti dé ẹ káàárọ̀ lọ́jọ́ tòní ẹ tún gbádùn wa bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn wa nítorí pé kí ni lábala lábala àti ti dìwá ọ̀rọ̀ pàtàkì tí ó ṣe gbogbo aláǹfààní òun náà látún máa pẹ̀kẹ́ lù lọ́jọ́ tòní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ṣe kí ni kẹ́ fìdílé nǹkan. tọ́ iṣẹ́ lóògùn ìṣẹ́ wọ́n ní múra ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bá àbárẹ́ ni gbọ́kẹ̀lé ah, ah, àbí ọ̀lẹ làárí bá àbárẹ́ ni fẹ̀yìntì àtẹ̀pamọ́ṣẹ́ ni wípé ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bí bàbá rẹ̀ lẹ́sìn lẹ́ẹ̀kan bó bá gbójú tẹ́ wọn ó tẹ́kàn ni mo sọ fún ọ èyí tí o bá fi ipá jìyà fún yẹ ìtọ́jọ́ níta bá fàbára ṣẹ́fún kò ní pẹ́lú torí pé a apá lára ìgbà hmm, ní ìwé kan ìwé kan torí ẹ̀ láti wá sórí ètò àtàtà ní àsìkò yìí láti yọ wá jọ sọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ torí pé iṣẹ́ gangan ń lo oògùn iṣẹ́ ọpọlọpọ ẹni tí yóò bá ṣiṣẹ́ wọn ni yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ni wọn ni kò ṣiṣẹ́ kò mọ̀ bá ṣiṣẹ́ Elédùmarè ní já ṣiṣẹ́ ìdí ẹ̀ iṣẹ́ àdáni iṣẹ́ alákọ̀wé àti gbígbáyé gbádùn lórílẹ̀‐èdè nàìjíríà tó ní pé ẹ náà ní àdáni ọ̀yin iṣẹ́ ọwọ́ gbọ́ ẹ̀ mọ́ra wọn báwọn káṣà ṣiṣẹ́ ká lè jẹ torí pé ẹyin bẹ́ẹ̀ yóò ṣe ò jẹ wọn ni bí o kọ bàbá kan. bẹ́ẹ̀ni wọ́n ní pé o o o o kàn déédéé débi kan. o déédéé ọ̀pẹ. mo dáhùn ìbọn sọ. o ò ṣẹ́ mu lọ́gbẹ́. o ò tó burú ọlọ́fà. o ò tẹ̀ ṣe kankan. o kàn déédéé kankan wọ́n ní àtọ̀fẹ́ ní irú. ẹ àwọn bàbá wọn ní o sẹ́mu lọ́gbẹ́ o tó gbòòrò ọlọ́fà o dójú ọ̀pẹ ọgbẹ́ ni ó kè ọ̀fẹ́ ní irú ni ọ̀fẹ́ kí irú torí ẹ̀ láfiníkà àdìjọ gbé yẹ̀ wò lórí ọ̀rọ̀ ṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá ní ká wò ó láti ìgbà ìwáṣẹ̀ àti láti ìgbà ìwá a mọ àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ́yànmọ́ọ́yàn mọ àwọn iṣẹ́ ní orílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ pé nígbà ìwáṣẹ̀ àwọn bàbá wa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 ọ̀gbìn obì kọfí dàgbòdà bẹ́ẹ̀ni ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pẹ lóríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ ságbàgbà ló fẹ́ sọ dàbí páráǹtà ó ní àwọn bàbá wa ni wọ́n máa ń ṣe níjọ̀hún àná tí wọ́n fi ń tọ́ wa tá a fi dàgbà tó báyìí eh, ṣùgbọ́n o ń gbò dìgbà kan yí bírí tó di pé àwọn èèyàn rò pé iṣẹ́ ìjọba lóríṣiríṣi ń gbà bẹ̀rẹ̀ sí ní kàwé nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n mú western education ẹ̀ eh, wọ́n mú nìkan wọ́n ní sẹ́kàn wà tó yẹ pé ẹyin eh, ọrùn rẹ̀ wọ́n ní funfun ni eh, ṣùgbọ́n òní làágùn ní jẹba wọn bóyá torí pé iṣẹ́ àwọn bàbá wọn. tó bá ti làágùn kọ́lá rẹ̀ kò ní hmm. dúdú kò ní oh, brown. ọ̀rọ̀ àmọ́ ibi tí ọ̀rọ̀ ti ṣe mí ní kàyéfì fún ẹni tó rò pé bóyá iṣẹ́ funfun àbọ̀lọ́run funfun white collar job iṣẹ́ alákọ̀wé òun gan ni ó jẹ́ àká kí gbogbo wa máa lọ́kọ̀ọ́kọ́dọ̀ àwọn bàbá wa kọ̀wé kan ó ní kí n ṣe àwọn wọn ní iṣẹ́ dé ọmọ aláṣejẹ òwúrẹ ọmọ aláṣe là hmm. ìyẹn ni pé hmm. ẹni tí bá ń ṣiṣẹ́ fún yàn ó fẹ́ jẹun ni o ó kàn máa mókèlè báyìí kó sì máa fún sẹ́nu ni ṣùgbọ́n ẹni tí bá ń ṣòwò irú ẹni bẹ́ẹ̀ fẹ́ là ni ó fẹ́ lu yóò di pé ń gbàyàn ṣiṣẹ́ òun náà sì kí ni o òun náà dọ̀gá kó fún àwọn èèyàn níṣẹ́ lórí ètò Ojúmọ́ Ire lónìí á ti di pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀gẹ́ torí pé ọwọ́ gẹ́gẹ́ báyìí oníṣíwájú dó káwo nípa ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kí ni ìwòye sí rẹ pàápàá jùlọ ó jẹ́ pé àìrí ṣẹ́ṣe ó di tọrọ fọ́nkálẹ̀ lórílẹ̀‐èdè. ọ̀rọ̀ kan tó máa ń kọ́kọ́ dùn mí ni pé àwọn kan sì máa ń wò pé ọmọ ìyá wa lé hmm. nítorí ọmọ sọ báyìí ọ̀rọ̀ àìrí ṣẹ́ṣe ó máa ń dùn mí. Hmm. torí pé kò sí ìjọba kí ìjọba kan hmm. ní gbogbo àgbálá ayé tí ó dáṣẹ́ ilẹ̀ tí gbogbo ẹ̀rọ ń ṣe olúkúlùkù wa lèmi gbàgbọ́ pé ó ti ní nǹkan kan kan hmm. tí a ti fi sí wa lọ́kàn tá a fi sínú wa tá a lè fi wá nǹkan kan ṣe ṣùgbọ́n èmi rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa gan la fẹ́ fi bí pẹlẹbẹ pẹlẹbẹ káàdì ṣe kíni. ẹ̀mí ò ní yàpọ̀ ẹ̀nà pẹ̀lú ohun fẹ́ wúlò kálukú fẹ́ bẹ̀rẹ̀ láti fi owó yàtọ̀ èmi hmm. lérò pé bá a ṣe sọ pé iṣẹ́ àgbẹ̀ hmm. àwọn iṣẹ́ ọwọ́ ẹ tó bá ṣiṣẹ́ òwò òwúrí ọmọ aláṣejẹ eh. ó wà nkankan sí. èmi wá rò pé bóyá eh, ìjọba ní ẹ̀bí lè pọ̀ sí lórí jù torí pé tá ń sọ̀rọ̀ nípa enabling environment ìyẹn ni pé ibi téèyàn ti lè ṣe òwò tó jèrè owó tí o lè rí yá àti àwọn àǹfààní tó lórí gbà lọ́wọ́ ìjọba yẹ mú àpèjúwe ọkọ̀ wa láwọn orílẹ̀-èdè kan tó dàgbà sókè pàápàá jùlọ láwọn asian countries bíi ìwọ̀n Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mm-hmm. bí wọ́n bá tún yá ọ wọ́n tún rí dájú pé àwọn ń ṣe àmójútó sí okòwò tó ń ṣeun wọ́n mọ̀ fún ọ ní ìmọ̀ràn wọ́n sì mọ̀ fún ọ ní ìdí ni pé àwọn èlé tó wà lórí owó wọn gangan kọ́ ni wọ́n fẹ́ẹ́ jà fún àwọn kẹ̀yìn tiẹ̀ gbèlé hmm. bí Saudi Arabia nínú èrè tó bá jẹ nínú okòwò rẹ òun ni wọn ò ní pé ó dáa o bá ṣèjọpin rèé hmm. ṣùgbọ́n ń gbé orílẹ̀-èdè wa lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀tọ̀ nígbà tí wọ́n pariwo fún single digit ó pé interest rate ẹ bá fún o ọ̀tọ̀ nígbà tó jẹ́ pé double digit ní àwọn onígbà sá ńgbọ̀ bá ya owó tó jẹ́ pé twenty five percent twenty percent òní interest rate tó san èló gan wá lókòwò tó ń ṣe ìlú fẹ́ jẹ lérè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí bóyá ó lè gbé ọ̀dọ̀ nínú láti sọ fún ìfẹ́ lọ dáṣẹ́ rẹ̀ láwọn olùdíṣẹ́ náà. àti tó bá mú láti apá abẹ́wádìí òye hmm. láti mọ̀ mú láti hmm. ibi òkè tó dáa ti ń gbé lọ sórí hmm. ìjọba èmi rò pé káyọ̀ la bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀. èmi mọ̀ kákàtì ẹ̀kọ́ ọjọ́ wo ṣé ìjọba nìwọ́n kò ní àbára àdúgbò ní òjẹ̀kọ́ gbogbo ẹ̀bí léjọba hmm. lórí hmm. nítòótọ́ bá a bá dà lọ bá a bá dà bọ̀ hmm. a ti padà wàá sọ̀rọ̀ lórí ìjọba wa náà ni torí ó dàbí ọmọ ni kò sí bọ́mọ ṣe ṣe oríire wọn lọmọ tó bá dáa máa ní ti bàbá eléyìí tí ò dáa ti yá bọ́mọ dáa bíyà ò dáa bàbá ló bí ọmọ a tún padà dálé náà nítorí ìjọba náà ni bàbá gbogbo wa ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà kákọ́kọ́ máa bára wa sọ̀rọ̀ àwa ọ̀dọ́ ó bẹ̀rẹ̀ láti irú ẹ̀kọ́ tá a ló ń kọ́ ó hmm. bẹ̀rẹ̀ láti irú ìwé tá a ń kà ó hmm. bẹ̀rẹ̀ láti nǹkan táwọn agan gbèrò láti hmm. pa afẹ́ ṣe fúnra wa ọ̀jọ̀gbọ́n kan bàbá wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n hmm. torí wọ́n jọ olùkọ́ hmm. wọ́n tún ń ṣe olórí ìtàgé Peter Fatomidọ́lá hmm. sọ kí nìkan lọ́jọ́ kan wọ́n ní tá a bá sọ pé sálárì àwọn á fi Yorùbá pé wọ́n ní sálárì ọmọ rí sáà ah, náà ni mo sì ti ń rí ní ọmọ fẹ́ lọ ṣùgbọ́n ohun tá a bá jọ ṣe tá a bá fọwọ́ ṣe fúnra wa gbogbo wa pátápátá la lè di nǹkan tó yìnbọn pé ni employer of labour ẹ̀ ti ń gbani síṣẹ́ ṣùgbọ́n tá a bá wá gbé gbogbo ẹ̀bi olùjọba àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ náà pé ibi kéékèèpé wo làwa ọ̀dọ́ náà ti ń mu ṣé e ṣe pé gbogbo wa la sọ pé dandan tí má ti lọ sí yunifásitì tí mo lọ poli àfi kí n ríṣẹ́ ìjọba Mm. àkọ́kọ́ ká kọ́kọ́ béèrè torí ìjọba wa náà ní ẹ̀bìtì tiwọn tá a sì máa dórí ẹ̀bẹ̀. ọ̀yáwálé èmi wò mo gbé ọ̀rọ̀ yìí lọ síbi ọ̀rọ̀ pé bó o ní òye wòye sí àti tí à ń jẹ́ kí àwọn aráàlú gangan àti àwọn ọ̀dọ́ yìí kí wọ́n mọ̀ yé fún ọ lápẹẹrẹ ní àwọn ìgbà tí epo rọ̀bì ò tí ì dé sórílẹ̀-èdè nàìjíríà àwọn olórí wa wọ́n kọjú mọ́ iṣẹ́ àgbẹ̀ yìí mhm. ní apá òkè ọya a ní granite pyramid mhm. ní apá àṣàlẹ̀ wa ń bì a ní kòkó ní ilẹ̀ Ìgbò lọ́hùn a epo pupa tó dà torí pé a rí epo ṣùgbọ́n nísìnyí ó di tá a gbé àwọn ọ̀rọ̀ e, iṣẹ́ àgbẹ̀ agbèjò ẹgbẹ́ kan àwọn ìjọba wa gan fúnra wọn ò fún àwọn èèyàn ní ìwúrí láti rí i dájú pé wọ́n ń ṣiṣẹ́ àdáni a ní national orientation agency àjọ tí ń rí sí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà national employment eh, agency a ní national directorate of e, employment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti rí dájú pé wọ́n ń fi ìwòye yí àwọn èèyàn torí tí ajẹ́ ká mọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà ni pé lọ́ọ̀ kàwé ó ti jẹ́ kàwé ó di iyún wà lára òta tá a mọ̀ sọ dáadáa lórí hmm. ètò torí pé hmm. ìwòye táwọn èèyàn ọmọ ọ̀dọ́ wa ń ní ni pé primary secondary university kì í sì wáṣẹ́ ah. ṣùgbọ́n gbogbo ẹ̀ kò rí bá wọn. ẹ wọ nílé kò rí bẹ́ẹ̀ o torí pé àtẹwọ́ ẹni báyìí ni kì í tan níṣẹ́ hmm, ìwọ tó bá sì ń fún yàn alẹ́ ẹni ń lò ó ṣiṣẹ́ ní láti rí i pé ẹni yẹn rí àlá rẹ̀ tó bá ṣiṣẹ́ fúnra rẹ̀ àlá tiẹ̀ òṣèlú wà bó ṣe rẹ̀ ọ̀rọ̀ arákùnrin kan ọmọ orílẹ̀-èdè India nù ìyẹn Tata ẹ wò ó Ojúmọ́ Ire lètò ètò lójúmọ́ Ire tá a bá lọ sókè tá a bá padà dé àlejò ń bẹ nílé pẹ̀lú wa o tí àjọmọ̀ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ olùkọ́ni ni wọ́n lámì ètò àwùjọ ni wọ́n mo fi yín o ẹ kú kàlẹ̀.